ẹ̀kọ́ tí ó kàn nínú ẹ̀kọ́ èdè Yorùbá ni ìkíni ní ilẹ̀ Yorùbá báwo ni a ṣe ń kíra ẹni ní ilẹ̀ Yorùbá a ní láti mọ̀ pé ó ní irúfẹ́ àsìkò tí a máa ń kí ara ẹni àti bí a ti ṣe máa ń kí ara ẹni bákan náà ni ó tún ní irúfẹ́ iṣẹ́ bí a ti ṣe máa ń kí ara ẹni oníṣẹ́ ọwọ́ kọ̀ọ̀kan ìkíni tí ó jọ ti àsìkò àsìkò àárọ̀ a máa ń kíra wa pé ẹ kú àárọ̀ o tí enítàn ó sì dáhùn pé o ṣé o ṣe dáadáa la jí ọ̀sán ẹ kú ọ̀sán o tí onítàn náà sì dáhùn pé o ṣé o bákan náà alẹ́ ẹ kú alẹ́ o tàbí ó dàárọ̀ o tí onítàn náà sì dáhùn pé àsùnjí o a ó jí dáadáa o bákan náà ìkíni tí ó jọ mọ́ ti iṣẹ́ iṣẹ́ gbẹ́nàgbẹ́nà a máa ń kí wọn pé aṣogun àárò tí àwọn náà dáhùn pé àkókò bákan náà ni awakọ̀ a máa ń kí awakọ̀ pé àwàyè ọkọ̀ o tí òun náà sì dáhùn pé àṣẹ bákan náà ni à ń kí ọdẹ pé àrìnpa ògún o tí òun náà sì sọ pé ògún ó gbè ọ́ o bákan náà ni àmọ́ ń kí akọ̀pẹ pé ìgbà àárọ̀ o tí o náà sì dáhùn bákan náà pé ògùn á gbè ọ́ o yàtọ̀ sí àwọn eléyìí tí a ti ṣe àlàkalẹ̀ rẹ̀ a Yorùbá gẹ́gẹ́ bí ẹwà wa a kíra ẹni pé ẹ kàlẹ̀ o àwọn obìnrin tí ó bá ṣẹ̀ṣẹ̀ bímọ a lè kí pé ẹ kú ọwọ́ lómi oríṣiríṣi ìkíni ló wà ní ilẹ̀ Yorùbá tí ó ṣe àfihàn gẹ́gẹ́ bí Yorùbá ṣe ń bọ̀wọ̀ fún ara wọn.